أعوذ بالله من الشيطان الله وسلم على عبده ورسوله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول فعلا وبوا ọba tí ó tún dá wa padà láti atúká lórí ìgbàgbọ́ adẹ̀tún wá kójọ papọ̀ lórí ìgbàgbọ́ bákan náà fọ́lọ́mọba lórí eléyìí atúká lórí súnà nẹ́bíwa Muhammad sallallahu alaihi àwọn náà sì nìyí adúpẹ́ pé àwòyà òkò nípa súnà nẹ́bìná sallallahu alaihi wasallam a wà níbi ìjókòó ọ̀rọ̀ ọlọ́run ọba tí se ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ èyí tá a máa wà tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ náà látún wà tí wọ́n bá ní ọ̀rọ̀ bá bá ọ̀rọ̀ ó náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba ẹnìkan ò tó bẹ́ẹ̀ kọ́ máa fọ́ sí àgbé òun ní òun sọ ọ̀rọ̀ kalẹ̀ tí wọ́n ń pè ní ọ̀rọ̀ bá bá ọ̀rọ̀ ni ọ̀rọ̀ bá bá ọ̀rọ̀ ó náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó náà ní ọ̀rọ̀ tí kì í takora wọn ọ̀rọ̀ wa mi ènìyàn máa takora wọn bí ọba síta kóra wọn a máa sì gbọ́ a sì lè sìsọ́ ń gbà mí ṣùgbọ́n ọlọ́run ọba ò sì sọ́rí subhanahu wa ta'ala nípa báyìí a wà níbi ọ̀rọ̀ ọlọ́run tí sí alukọ̀rọ̀ánù alkarim èyí tọ́já sí wípé a ń lékún ní ìmọ̀ a sì ń lékún ní ẹ̀sìn a tún lékún ní ìgbàgbọ́ látara rẹ̀ ibi ọ̀rọ̀ ọlọ́run ọba láwà tí a fi lọ fún ìgbà díẹ̀ tàtún fi padà dé àtúnwádé náà inú ọ̀rọ̀ ọlọ́run ọba náà látún sọ̀kalẹ̀ sí a máa dúpẹ́ fún ìrẹ ọlọ́run ọba lórí orí púpọ̀ ẹ ò rí sóra èyí tí a gbèrò pé ká bẹ̀rẹ̀ báyìí tá sì lérò pé ọlọ́run yóò ràn wá lọ lórí ẹ̀ lẹ́yìn ìgbà tí a ti gbọ́ àlàyé tafsir nípa sóra o sóratu tọ́ha tàti parí ẹ̀ a ó lọ síbi súra tó gbajúmọ̀ yìí láyé ó gbajúmọ̀ ju àwọn súra ńláńlá gan lọ láwùjọ yìí òun náà ni wọ́n ń pè ní súratú yasin súratú yasin òun náà ni súra yasin gbogbo súra tá ń pè ní súratú yasin yìí Mákà ni Ọlọ́run bá ti sọ̀kalẹ̀ fún ànábì wa صلى الله عليه وسلم تك يا ناجم بو بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا ياسين والقرآن الحكيم يا ياسين أفكا أنا أوكي يا ياسين àmọ́ kò Yasin Yasin bani Yasin torí pọ́ gbajúmọ̀ láwùjọ wọn pé Yasin Yasin kò sí sin síìnù náà ní mẹ́mbẹ́ Yasin náà bíbà tó ń pe lẹ́tà Arabic náà tó ń kọ́ mọ́ ní ó kù Yasin èsì sin bàbá ń kọ́ mọ́ tó ń pè sin yóò pe samusu ní samusu fún tọ́bá yá padà ṣàmùsùn yóò pè ní súnmùsùn fún ọ torí pé sin ló pè fún ó pè ṣíìn ṣíìn ṣíìn náà yásíìn yásíìn eléyìí ni ìbẹ̀rẹ̀ súra nù tó wá gbajúmọ̀ láwùjọ yìí súra yìí wọ́n máa pè ní súra tó yásíìn láwùjọ ṣùgbọ́n mà kíyà ni mọ́kà ni ọlọ́run bá ti sọ̀kalẹ̀ fún ànábì wa torí pé àwọn súra al-Qur'an ìran mélòó ni wọ́n ìran méjì ló gbajúmọ̀ jù wọ́n a máa pè kan ní màkíyà wọ́n a sì máa pa wọn kan ní màdàníyà ìtẹ́ ń pè ní màkíyà òun náà ni èyí tó bá jẹ́ pé ó níbo ní maka màdàníyà òun náà lè tó níbo ní mẹ̀dínà màkíyà màdàníyà màkíyà màdàníyà àwọn méjèèjì àwọn kan wá ń bẹ tọ́já sí wípé lágbègbè Mákà sí Madina ló ti sọ̀kalẹ̀ ọ̀rẹ́ bó lẹ́sẹ̀ wá gbélé ha ànábì ò sí Mákà sallallahu alaihi wasallam ọ̀dẹ̀ sí ní Madina ó sì sọ̀kalẹ̀ kí lágbẹ̀lẹ̀ ni sáàpẹ̀ mọ̀kíyà tó Madaniyya ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ nísì mo lápàkì ẹ̀mọ̀ sápàkì ẹ̀mọ̀ Mákà ni àbábá ábàndẹ̀mọ̀ Madina ni ṣùgbọ́n ìtọ́ gbajúmọ̀ jù lọ́dọ̀ àwọn onímọ̀ wọn náà ni pé àsúwárò lè máa kíyà wọ súwárò alìmọ̀dánà yìí agbèdè méjì ìmí ìwà máa ń bẹnu àwọn àyà yẹn súra mi tó jẹ́ sí pé nínú àwọn súra yẹn tó sí bí nínú àwọn àyà rẹ̀ tí gbogbo rẹ̀ sọ̀kalẹ̀ ní mọ́kàtà bóyá súra tó bá kọ́ àní sí mọ̀dàníyà ṣùgbọ́n àwọn àyà kan nínú ẹ̀ tó sí pé mọ́kà ló sì kẹ́kẹ́ tí ó sì sọ̀kalẹ̀ wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn súra yìí ṣùgbọ́n tí gbogbo ẹ̀lọ súra tó yà sí tàwà nínú ẹ̀yìn àti ètò zẹ̀dẹ̀ e, láti bẹ̀rẹ̀ sí dé parí ẹ̀ Mákà ló ti sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi nípa báyìí súra yìí wọ́n a máa pè ní makíyà kí ni mo pè náà makíyà ẹ̀tọ́ wọn náà bá ń gbọ́ màkíyà màkíyà tí wọ́n ẹni pé nǹkan maka ṣùgbọ́n lọ́dọ̀ wá ní báyìí àtàwọn tí wọ́n máa ń fọ brokin Arabic wọ́n a máa pé makawiya wọ́n a máa pé nígbẹ́ makawiya màkíyà lọ yẹ kọ́ jẹ́ tàbí fẹ́ sọ fọ́mà fọ́mà èdè a pè ní màkíyà ṣùgbọ́n wọ́n pè ní makawiya sẹ́gbọ́n báyìí makawiya ok makawiya yìí òun lọ sún wa débi pé kinní kan táwọn alálàájì àtàwọn alálàájì àti wọn bá dé tí wọn máa dé sórí kinní láì tí wọn ní tí wọ́n sákùn ní ọ pé makawiya abẹ́ ìgbọ́n ni makawiya ọ ò lo makawiya ọ ò lo makawiya ẹni pé wọ́n sàfitì nǹkan yẹn sílùú sílùú maka wọ́n fi ń pè ní makawiya so súra ẹ̀yìn súra makiya bákanáà súra yìí pọ́pùlà ọgbàjúgbajà láwùjọ àwọn mùsùlùmí kódà kèfèrí gan mọ́ àlélé ẹnìkan ọ̀yàn ńlá kan ní ìpínlẹ̀ ìdíkà dárúkọ ẹ̀ èyàn ńlá kan ní ṣùgbọ́n ẹlẹ́sìn mìíràn kìí ṣe mùsùlùmí ọwọ́ mẹ́ṣà àwọn súra náà rẹ̀ kùránì tí àwọn àfáà máa wá kí fóun nínú ilé wọn àkọ́kọ́ súra tó kọ́kọ́ dáàbò kí ló kù yàásì náà lọ ẹgbẹ́ súra tó yàásì ọ pọ́pùlà eléyìí ó sì wà ní àwọn àpèjúwe tá a fi máa ń lélẹ̀ fáwọn ènìyàn wípé pípọ́pùlà nǹkan ò túmọ̀ sí pé nǹkan yẹn dáa o kéèyàn gbajúmọ̀ gbà mí kò túmọ̀ sí pé òun lọ dáa ju etí ọgbajúmọ̀ lọ èyí tá a fi máa pé nǹkan dáa nínú ẹ̀sìn wa òun náà lẹ̀rẹ̀ òun náà ni ẹ̀rẹ̀ bí sùúrà ẹ̀sìn wa pọ́pùlà tó yìí kò ní ọlá kankan tó dásà lẹ́sà lọ́tọ̀ tí hadisi rẹ̀ tó lọ yányán kò sí òṣìṣẹ́ àpọ̀bùlà ló fi jẹ́ sí pé àwọn Yorùbá náà nílẹ̀ Yorùbá tí a máa lẹ́nì kan tí ń hó tí bá ń parí wọn bí ẹ tí wọ́n ń hó bí ọmọ yàásì ẹ̀rí súra mi ìní pọ́pọ́pùlà ẹ ń hó bí ọmọ yàásì wọn ò ní kó hó bí ọmọ suratul Baqara torí pé kọ̀pọ̀pùlà lọ́dọ̀ ó hó bí ọmọ alẹ́ Imran ó hó bí ọmọ màrún àgbọ̀ yàásì lọ́nà sọ pọ́pùlà púpọ̀ eléyìí yóò sì jẹ́ ká máa mọ̀ pé àwọn kankan wà láwùjọ yìí tó bá popular gbígbajúgbajà rẹ̀ kò yẹ ká máa fi sẹ̀rí wípé kínní yìí lọ nínú ẹ̀sìn ó yẹ ká kọ́kọ́ wájú pé sí kínní yẹn lẹ́rìí nínú ẹ̀sìn nínú àwọn àpèjúwe tá a máa ń lò kú náà ni Yásìn wà ìpè bó ṣe popular tó ní kò ní ẹ̀rí kankan tó fi rinlẹ̀ fún wa tán pátápátá wípé súra yìí ọ̀dá ní ọlá ọ̀tọ̀lọ́tọ̀ nínú àwọn súra Al-Qur'an Al-Karim báyìí nínú àwọn tó gbajúmọ̀ láwùjọ yìí torí pé àwọn Yorùbá wọn máa sọ pé ntọ́ba jẹun náà láàfi wé oòrùn ẹ jẹ́ ká fi wéra wọn hadith kan bẹ̀rẹ̀ àwùjọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni a máa kà wọ́n ní qala nabiyyu sallallahu alaihi wasallam fil hadith al-qudsi wọ́n ní àwọn ìsọ pé fáàrí fún ní ẹ̀parí ẹ̀kí bọ́ gbogbo ilẹ̀ mọ̀ ọ̀dà jẹ́ mọ́ hadith mẹ́wàá bóyẹ́wàá mọ̀ masalul mu'min ẹ parí ẹ ẹ̀rìyàn méjì mẹ́ta lọ́mọ ah, hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́ kàtá yìí ó lẹ́gbọ́n lẹ́ẹ̀mọ́ ṣùgbọ́n hadith tí ń kìí sí hadith ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ànábì ní fàárì fún ní ẹmanu qabla an ta'buduni kẹ́ tó máa sìn wa man lam ya'rifni ẹni tí ó bá ti máa mi fa kayfa ya'buduni báwo wọ́n máa wọ́pẹ́ ànábì sọ bẹ́ẹ̀ ànábì ò sọ bẹ́ẹ̀ wọ́n láàrin nínú tíra àdéhìí kankan gbogbo ọ̀nà tí èèyàn máa ń gbà wá nǹkan lè ń wá àbá nínú hadith tíra hadith kankan àti dọ̀hífù àti sọ̀híhù àti mọ̀ọ́dù àti ẹ̀rí ìyẹn pé tí ẹ lágbára ju hadith mọ̀ọ́dù gan lọ ni tí ẹ pé hadith mọ̀ọ́dù ẹ̀rí inú tíra kan pé <laughs> nìkan lọ́gbà wà mọ́ ṣùgbọ́n àrí ibi kankan àpèjúwe kan ó tún wà ní àpèjúwe nílẹ̀ Yorùbá àbí láwọn ilẹ̀ bòmí tí a bá ń ṣàdúrà lọ́ra ẹ̀ ni ẹ ṣàdúrà fún wa kó tó ṣàdúrà mẹ́ta ọlọ́njẹ́ ó dáa fún yín ọlọ́njẹ́ ó dáa fún yín ọlá ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́njẹ́ kẹrì sí ọlọ́njẹ́ kẹrì sí ọlá òjíṣẹ́ ńlá Muhammad ọgbàjúmọ̀ àbí ọgbàjúmọ̀ ọgbàjúmọ̀ bí yàrá ń sàdúrà tí ọba tí ìṣe máa ń láwùjọ ẹlòmí ọmọ òwe gbé ọmọ àdúrà sí bẹ́ẹ̀ sì ni ká máa sọ pé ọlá ànábì wa Muhammad nínú àdúrà hadith jẹ́ máa kàkí ànábì sọ pé tawassalu bi jaahi ẹ parí ẹ fa inna jaahi inda Allahi awi kì í sàdí ìjà ànábì sallallahu alaihi wasallam ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ so kí nǹkan gbajúmọ̀ kọ́ pọ́pùlà ẹ̀ kò túmọ̀ sí pé nǹkan yẹn ti dáa a padà sọ́dọ̀ àwọn tọ́mọ̀ nípa nǹkan yìí pé ẹ bá wádìí nǹkan yìí o sọ wá ní permission láti máa ṣe kínní àbá ẹ̀ bẹ́ẹ̀ yẹn ni pé kí nǹkan popular àgbọ̀dọ̀ máa fi ṣe ẹ̀rí bẹ́ẹ̀ náà lọ́rọ̀ yasin sóràtú yasin sóràtú yasin gbajúmọ̀ púpọ̀ tó wá ní ọlá kankan bí èso ráyè èso ní ọlá kankan káyà kagbọ́ a. yasin ọlọ́run ọba sọ̀rọ̀ ó ní yasin yasin ta ló wá mọ̀ tó máa yasin kálukú kan sátátá tó tó ní àmà. Yasin tó dájú ní kọ́ sọ wípé ọlọ́run ọba nìkan lọ́mọ̀ túnmọ̀ Yasin torí pé o sì ń bẹ̀ ń gbàtọ́ lọ́wọ́ abirifé tí ẹ o sì ń bẹ̀ sọ̀rọ̀ báwọn olétò ayé ní ìsẹ́wá ní ICC kìnnì kan ANP àwọn jọjọ́kù àwọn tó wà ń bẹ̀ kọ́lẹ̀ pé bí a ti kún abrification ìwá nìyí wọ́n kọ́ bẹ̀rẹ̀ wọ́n náà wọ́n sì kọ́ náà lùkọ́ ní pé ya mo abúlífètè látara gbára yìí sí látara gbára yìí kò sọ fún wa kí lọ fẹ́ra máa dábàá sí so àwọn máa fi ń sílé ìṣẹ́kọ̀ọ́ fáwọn ará ayé wípé Kùránì Kẹ́rímù ó fún tírínì oríṣiríṣi o ìkan náà ló tó léyìn nìsí ya sin yẹn ni pé o lè abúlífètè orúkọ rẹ̀ o lè pé èmi ń jẹ́ kílọ́kọ̀ tẹ Yusuf so ah. Yusuf dúró jáyé ó pè Yusufu d Abímbọ́lá ọ Yusufu d a iná lórí ìlú yá sí ọ̀pọ̀ náà lè kúrán ká ha yá àìn sọ́ọ̀tù bẹ́ẹ̀ kan wá ní màkà ló ń bá mà tá a bá gbé yẹ̀wò tó bá màmá alìkùránì àbí sẹ̀rí àdáadáa ó rí pé foundation rẹ̀ ní Islam lọ́wọ́ níbi ẹ̀rùn application applicate orúkọ àwọn tẹkínìkan bọ́ bá wà ọba ń bí ìkànnì ọlọ́ni yá sí i yasin yasin àmàtúmọ̀ yasin torí bí yasin bẹ́ níjọ́ tó lọ́wọ́ ọba ń gbé kalẹ̀ àmàbí tó lọ́wọ́ ọba ti mú abbreviation rẹ̀ wá àmà ó yẹ ká gbà pé ọlọ́wọ́ ọba nìkan lọ́mọ̀ tó máa yá onálọ́sọ́mọ̀ tó sin àbí yasin yasin sóra ìta wá sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn èèyàn àwọn hadith kan wáyé lórí ẹ̀ torí bá sí ń pọ̀ ìlú ọmọ gbọ́ níbòmí lórí pé àà ayẹ̀ ráwọn èèyàn ń tí ẹ̀wà àwọn kankan mọ́ pàpà ọ̀ ibi tí mo ká hadithi pé wọ́n sọ pé súra báyìí lọ́lá lẹ́wọ́n sọ pé kò ní ọlá kankan bọ́ hadithi rẹ̀ mú wulẹ̀ tí halẹ̀ gbogbo hadithi tó mẹ́ta àbí mẹ́rin bí èèyàn máa rí ìrìkúrì èyàn sì máa gbọ́ ìgbọ̀kúgbọ̀ má gbọ́ ìgbọ̀kúgbọ̀ ti ẹni sì má ka ìkàkùkà ẹ má ń gbé hadith lọ́rin fún káàkiri kíní ń ka ìkàkùkà tọ́pọ̀ wá gbọ́n gbọ́ pé nǹkan ìyẹ́ ọ̀dà nígbà tí ó mọ̀ pé kàkùkà ló ń kà yóò mọ̀ jayà yóò mọ̀ jiyàn pé ah, àwọn eléyìí ọmọ kankan wọn wọn mọ̀ pé hadith wà nù jami Tirmidhi wípé ànábì wa sallallahu alaihi wa sallam àní Anas wọn bá látọ̀dọ̀ Anas bí wọ́n sọ pé inna li kulli shay'in qalba وقلب القرآن ياسين أي أيوة إن لكل شيء قلبا وقلب القرآن ياسين كيف ما إن لكل شيء قلبا gbogbo nǹkan ló ní kí ni lọ́lọ́ka àkọ́kọ́ ọ̀rọ̀ ìyàn ní foundation burúkú ni tí ò sí gbà wọlé pàá kí ẹ̀rọ gbogbo nǹkan ló ní ọkàn likulli shay'in qalba agbọ́n tí ń mí àbí ajá lọ́kàn àbí ewúrẹ́ lọ́kàn ẹja náà ní ọkàn ok ilé tá a wà náà lọ́mọsáàsì wà náà ní ọkàn àbí torí pé kúlù ṣe lórí pẹ́ẹ̀nì ọwọ́ mi náà lọ́kàn fìlẹ̀ orí rẹ̀ ó ní ọkàn agbọ́wọ́ rẹ̀ ọlọ́kàn ọkọ̀ ti yé wa ó ti yé wa ìgbé ìrọ̀ ni ọ̀gbọ̀dọ̀ sọ kàmá sọ̀rọ̀ ilẹ̀ lè kó lè ṣe yẹn kọlùbá gbogbo nǹkan ló ní ọkàn wọ́n wá ní wà kọlùbọ̀lù kọ̀rẹ́ẹ̀ẹ́ ẹ̀rí ọkàn alìkọ̀rẹ́ẹ̀nì òun náà ni yàásí ok ajẹ́gbé alìkọ̀rẹ́ẹ̀nì tó bá ti lọ́kàn yóò lòjú náà yóò sì ní yóò ní bọ́dì òkú rẹ̀ so ó fi yá pé ọ̀rọ̀ yìí kó tó di pa rí pé kò lẹ́sẹ̀ nílẹ̀ kan ìtumọ̀ rẹ̀ gan lọ ìtumọ̀ rẹ̀ sí kíni kan lọ inna li kulli shay'in qalba gbogbo nǹkan ló ní ọkàn wa qalbul Qur'an yàásí wọ́n ni wà máa ń kọ́rọ̀ ẹnikẹ́ni tó bá ka yàásí كتب الله له بقراءتها قراءة القرآن عشر مرات يعني ẹni kẹ́ni tó bá ka yà á sí ká ọlọ́run ọkọ̀ ládàá gbọ́kọ̀ ọkà Al-Qur'an mẹ́wàá yọgbọ̀ fún àti lásán kí àti gbajúmọ̀ láwùjọ gbogbo àwọn àdíìsì kàkùkà ìtì hàn kàkà kiri fáwọn èèyàn lọ́dà nǹkan lẹ̀ sọmọ èèyàn ń wáfà púpọ̀ ẹni tí bá sì ń wá òfà ẹni tí bá ń wá ìfà kí ni wá òun ó fò ìfà lọ́mọ ayé wá káàkiri akọrin ká ń bẹ wọ́n tó bá ti fẹ́ sàdúrà báyọ̀ pé mi ò ní ìkàkùrá ní tèmi kúlọ̀ wọ́n láwọ́ mẹ́ta péré ló máa kí ojoojúmọ́ ẹlẹ́mọ̀ wàhálà tẹ́ kan tẹ́ fi ń ka suratul Baqara gbọ́nà gbọ́nà yẹn ẹlẹ́mọ̀ tó ṣe tẹ́ fi ń ka suratul Al Imran tó kù tó bá ní èmi ò ní tí mọ̀ ìṣe ó ní wọ́n kàkà kúlọ̀ wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan àwọn kà kílẹ̀ mẹ́ta tó bá mú àwọn ẹni kà báyìí náà lọ́jọ́ wọ́n máa ka yàsí káàkiri ibi a ah, yàsí tọ́ba lè ka ọgbàládà kó ké alukuran lẹ́ẹ̀mẹ́lú lẹ́ẹ̀mẹ́wàá a èyí bí tọ́ba ka yàsí mẹ́wàá kuran mẹ́lẹ̀ ọgọ́rùn one hundred a ah, ẹni bọ́lá ìlágbára púpọ̀ so àyà àdìsí ìlànà yàn káàkiri ìkàkùkà sí láàmà pé torí pé ànábì ọ̀sọ̀ bẹ́ẹ̀ sọ́lọ́pọ̀ hadith yẹn ìsìnàdù ẹ̀ ẹni tọ́gbà àwọn tọ́gbà wá amọ̀kún mẹ́kọ̀ọ́ kan bẹ láàrin àwọn tọ́gbà wá òpè kan bẹ láàrin àwọn tọ́gbà wá aláìmọ̀kan kan bẹ táàtì ẹ̀ mà ṣé ń là káyé ni ṣé aláìmọ̀kan ni sónífẹ̀ẹ́ ẹnu ni táàmà ọwà náà wọ́n ti wọ́n gba hadith yẹn wá ìyẹn fi wáyé pé Suratu Yasin kò ní ọlá tí wọ́n sọ yìí kò ní rárá náà hadith mi tí wọ́n tún máa ń ké tàfẹ́ kà ní pé torí pé ara ẹ̀ ti ń bọ̀ wá níta padà tí wọ́n wọ́n ìgbìyà hadith kan náà wáyé hadith kú ń bẹ̀ bí ẹnì kan tí wọ́n sọ̀rọ̀ ń bí kan wọ́n sọ wípé ń tí ẹni yẹn sọ lọ́nà 15 lòun fi gbà kó ọ̀rọ̀ ẹ̀dá ọ̀dà sọ márùn-ún máa ná mẹ́ẹ̀ẹ́dógún ni wọn ò ní sọ kankan o àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀rọ̀ máa lé púpọ̀ wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ tí ì bá ṣe bí ọ̀sẹ̀ ayé ẹ sọ pé sọ fún a sọ fún a jẹ́ ká gbọ́ wọ́n wulẹ̀ pọn fún wa sán fún wa lágbọ̀ náà tó bá jẹ́ pé tó lẹ́tọ̀ọ́ àti sọ bẹ́ẹ̀ ni á dàkẹ́ mẹ́lòmí ò ní nǹkan mọ́gán ṣùgbọ́n kàn ọkàn fẹ́ bí dààmú àwọn ọlá aláìmọ̀kan tí ń bá sọ̀rọ̀ pé iṣẹ́ rí bẹ̀yẹ ẹ mọ́ wulẹ̀ jẹ́ káyà síbẹ̀ ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a bá ń sọ látàrọ̀ dalẹ̀ àníta ẹgbẹ́ tí ẹ sọ díẹ̀ fún wa ẹ sọ díẹ̀ fún àgbọ̀ ẹ rí pé kò ní lè rí sọ ìtí mẹ́ àfẹ́ntọ́ bá mọ̀ pẹ̀ dáadáa lóko so nípa báyìí hadith míì tó tó wáyé tí wọ́n tó máa kà òun náà ni hadisi pé wọ́n ní ànábì wa sallallahu alaihi wa sallam wọ́n lọ sọ wípé man qara'a ah, man qara'a al-Qur'an man qara'a surata yasin ó ní man qara'a surata yasin fi laylatin ibtigha'a wajhillah ghafara Allahu lahu fi tilka al-layla ẹnikẹ́ni tó bá ka yasin lálẹ́ ẹni pé àkàsùn lélẹ́yìn àkàsùn tẹ̀kùtà lákọ̀ọ́kọ́ ni gbọ̀ọ̀tọ̀ bá wọlé ká eléyìí alẹ́ lòun àkàsùn ní ń pè àwọn alákàsùn náà ìgbẹ̀ ọkà yàásí àkàsùn tọwọ́ lọ́dọ̀ àwọn tọ́mọ̀ pẹ̀ dáadáa wọ́n bí wọ́n sí wọn fún wọn yàásí tá àwọn kásẹ̀ kan kì ká ń bẹ lọ́dọ̀ wọn ìdí wọn máa ń nawọ́ méjì sókè ń bẹ lọ́dọ̀ wọn tẹ́bí ọkà sókè bẹ́ẹ̀ ìdí wọn máa ń lóso ká ń bẹ ìdí wọn máa fòkè tí wọ́n tó máa ká ń bẹ oríṣiríṣi ni wọ́n gbé ìdí wọn rúkú ká ń bẹ ní ìsìn ọlọ́wà ó ti pọ́n gbòòrò ṣé wọ́n fẹ́ tàwọn èèyàn jẹ́ sọmọ èèyàn náà sì fẹ́ náà tẹ́ jẹ́ ẹ bá ní kó gbómi wá ní ìsìn náà sókè kí lọ́ọ́ náà sókè ibi tọba ti kàsókè ọmọ pín kankan bẹ nǹkan sọ̀kalẹ̀ síbẹ̀ nípa báyìí àdíìsì wọn ni tọba ta yà sí lákàsù tó sì fi wá ojú rere ọlọ́run ọba ọlọ́run ọba yóò foríjì lóru ọjọ́ náà yẹn ní pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run ọba yóò ṣe àforíjì rẹ̀ sì tó jẹ́ lẹ́ẹ̀kẹta tí wọ́n tún máa ń kà ní hadith tí wọ́n fi máa ń sọ pé sóra tó yà sí ní ọlá kan lọ́tọ̀ òun náà ni àdísì tá a kà táyà kọ àyífù gidi ni o kì í ṣe dọ̀rífù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o pé ọlẹ́ nílẹ̀ búlẹ̀ ọwa dọ̀yìn máa pé dọ̀yìn fún jìdà jìdà lọ́nà ìdúlá bá wá ní gan ni pé nílẹ̀kulẹ̀ ọlẹ́ ní ìlẹ̀kulẹ̀ kò tí ẹ̀sọ́ náà fẹ́ gbà rere ọwọ́ aládìsẹ́ lẹ́kẹta ìtafẹ́kà kọ̀lẹ́ nílẹ̀kulẹ̀ ṣùgbọ́lẹ̀ ẹ̀sọ́gbọ́yẹ ṣùkínú wọn náà ní àdísí ìmáàmù Abu Dawud lọ́gbà wa rahimahullahu ta'ala wọn náà nábi wa sallallahu alaihi اقرأوا ياسين على موتاكم اقرأوا ياسين على موتاكم ẹ máa ka yásìn fún àwọn òkú yín ẹ máa ka yásìn lérí lérí ni ẹ máa ka yásìn lérí àwọn òkú yín àdíṣe ilé wọn lẹ ṣùgbọ́kọ̀lẹ́ lẹ́kulẹ̀ ara wọn kàtọ́ sọ pé ọ lọ tọ́yì ok káwáyé nípò tiẹ̀ lọ èèyàn mélòó ni wọ́n ń ka yásìn fókùnrin sí i ìbáwọn tí wọ́n ń kà fún aláyé ní kápílì tí a gbà wọlé tí ẹ̀yẹ òkú lọ́yẹ kápà fún èsì aláyé ní yẹn ni pé wọ́n tí a máa ń kàyà sí fún wọ́n sọ fún wa pé àwọn fẹ́ kó tètè ṣe kẹ́nu kó tètè kú ní tọ́pọ̀ túmọ̀ sí náà káti ẹ̀bá gbọ́ wọlé pàdé sí yẹn lọ ẹni pé òkú là ká ẹni tí a máa kàyà sí fún afẹ́kọ́ yìí òkú nìyẹn tí ọba tí kù afẹ́kọ́ kú tí bá ń sáìsàn afẹ́kọ́ tètè ó lè máa lọ ikọ̀ ọ̀hún yàásín àálá mọ̀ọ̀tà anábìnrin ẹ máa ka yàásín lérí àwọn òkúyí kí wá ní tí ma mọ́ta mọ́ta lọ́dọ̀ àwọn tí a túnmà àìlèsí wọ́n ní kìí ṣe tó ti kú kìí ṣe ẹni tó ti kú ìyẹn ni àsìgbọ́ tó dá àwọn àwọn society kan tó kú wọ́n bá kú báyìí wọ́n wà níbi òkú kan níbi kan bẹ́ẹ̀ wọ́n fi ojú òkú ọ̀hún láre púpọ̀ àwọn àfáà náà sí wọ́n ti wẹ́ òkú wọ́n ti gbogbo kalẹ̀ nígbà wọ́n gbé kalẹ̀ ní gbé kalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ báyìí ó lò tó 45 minutes kàtó kírun ẹgbọ́n mi ah, gbogbo ẹni tó kírun tó wà nílẹ̀ kódà àwọn kan wà ní àwọn èèyàn wa tálùwà láwọn tó ti já lẹ́yìn <laughs> rẹ̀ sí wọ́n ìsẹ̀ tó wọ́n wá omi mìíràn á wá kírun sókù lára ti jẹ́ mẹ́bùkú sẹ̀sẹ̀ ọ̀tọ̀ ni ẹ̀tọ́ kásúlọ́tù mọ́líkì lóyìn ní ẹni tó fẹ́ ka gan kẹ́ni kan ló gùn tí ń ka ya sóràtù mọ́lìkì ń bọ̀ ka tán ọ̀tọ̀lẹ́ tó tán wá ka sóràtù yàsí so kíka sóràtù yàsí kìí ṣe fẹ́ tó ti kú lọ́dọ̀ àwọn ní mímọ̀ tí a túmọ̀ hadithi àwọn tó sì bá ànábì ló gbà wọ́n gbà wá lọ́dọ̀ àwọn sọ̀hábà ní ọba ọ̀tà náà nígbà tí ànábì wá kúrò láyé sallallahu alaihi wasallam wọn ò ka kankan sórí ẹ̀ nígbà tí wọ́n fẹ́ sin Abubakar wọn ò ka yàsí lórí ẹ̀ ìtànàbí ìwé bíbà ẹ̀ sallallahu alaihi wasallam òun ni wípé tó kù bá fẹ́ kú tọ́bá ń tọ́bá ń kọ́ kàkà kù yẹn ni pé tó ti fẹ́ kú ó ti súnmọ́ kú kú láyé àti rí pé ah, ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ àbúwá náà mọ̀ ẹ bá súnmọ́ ẹni tó kú rí yọ́ mọ̀ bí òkú ṣe kú tọ́bá ti súnmọ́ tó kú òkú ọ̀yẹ̀ yọ́ mọ̀ òun gan ní orí yọ́ mọ̀ rí àwọn màláíkà yóò sì máa sọ̀rọ̀ tó yàtọ̀ jáde fún tọ́bá jẹ́ pẹ́ tó lè sọ̀rọ̀ tí ó lè sọ̀rọ̀ yọ́ mọ̀ jẹnu ọmọ pé ó ti rí nǹkan kan torí pé yóò rí ikú tí ó pa ọ̀ àwọn aṣílẹ́tọ̀ kan lẹ́kùn tẹ́bá ní kọ́pì ẹ̀kì bàdá púpọ̀ ẹ̀mí ọ̀pẹ́ nìkan tẹ̀lé bẹ́ẹ̀ tọ́ fún ikú Mustapha lọ́nà èèyàn máa rí ikú kò tó kú kó lè àwọn jẹ́ sí pé ikú òjijì ni yóò rí kò tó pa ó rí kú mi hmm, ó rí kú ikú máa wá fún ẹ̀ tó rí báyìí màláìkà tó bá pa èèyàn ó rí bó bá ṣe wá ní sí yàtọ̀ síra wọn tó bá wá lọ́wọ́ ẹ̀rọ fún yàn ó rí pé ọ̀run ló tẹ́ ọba lọ tó bá wá lọ́wọ́ ilé àdánwò wọ́n tí wọ́n máa kí ọlọ́mọ sí alẹ́ tí ó lè kú nírírí ìnira ìjọta bá rí ìjọ bá fẹ́ kú mẹ́ ìkọjẹ́ kárí pẹ̀lú rọrùn ṣùgbọ́n kọ̀sẹ̀ tí ó ní rí nípa báyìí ẹni tí wọ́n ní ká ka sóràtò yàsí fún lẹ́ni tí ó ti ń pọ̀ kàkà kú tí kú ti sọmọ́ àwọn ka sóràtò yàsí fún kí làwọn ka sóràtò yàsí fún sí wọ́n ní àǹfààní tó kù yẹn jẹ́ bẹ̀ ẹ̀mí rẹ̀ ó jáde ní ìrọ̀rùn ẹ̀mí rẹ̀ ó jáde ní ìrọ̀ ìyẹn tí hadith yẹn bá lọ lọ́dọ̀ àwọn tó lọ́lọ́ lọ́dọ̀ náà tó nípa báyìí ọlọ́run ọba sọ pé yàá sí jáde kọ̀sẹ̀ tí ó túmọ̀ irọ́ ni ẹni tí ó túmọ̀ ọ̀rọ̀ rẹ tí ó tún túmọ̀ ní tẹ́fì túmọ̀ ẹ̀ fún ẹ ọ̀nbẹ ṣùgbọ́n lọ́wọ́ ọba ó lè sọ̀rọ̀ nígbà mi tí ó lè yé wa torí kún ṣiṣẹ́ mi náà tí ó yé wa lórí ayé kìí ṣiṣẹ́ ọlọ́run nìkan ní ọmọ jàbí ẹni pé kò ní yé wa ọ̀dà sọ ọmọ bọ́lọ́wọ́ bá ṣe ń mú òun wa ọmọ bí ṣe ń mú wa ọmọ agbára ti ń lò sọ ọmọ agbára bọ́lọ́run ṣe ń mú ọ̀sán wa ọmọ bí ṣe ń mú òru wa ok bóò lọ́mọ sí ń bí ìfẹ́lọ́pù nù ya rẹ̀ gbogbo àwọn dókítọ̀ wọ́n kà mọ̀ pé tó bá di pé ẹ bá yẹ yí padà kí ni yí padà bóò ní sí ń bí ìfẹ́lọ́pù kò yé wa so bẹ́ẹ̀ náà ni ó wà nú ọ̀rọ̀ rẹ̀ náà ìyá àwọn àwọn ọ̀rọ̀ rẹ̀ tí ó yé wa á sì máa rí tó ní yé wa èyí tí àwọn yé wa gbà pé bó ṣe rí nù ni ẹbí agbára wa máa nù ọlọ́run ni yá sí ọlọ́run ni mo sọ̀rọ̀ ẹ máa wá ẹ̀ lérí díẹ̀ àwọn tó sáré tó ní ti wọ́n tó máa yà sí mọ́ ọ̀ma àwọn tó tẹ̀lé àwọn tó síwájú ní tí wọ́n ti máa yà sí ìmọ̀ orí ẹ̀yìn náà bẹ̀ẹ́ tí wulẹ̀ kẹsí wàhálà tó bẹ́ẹ̀ lè rí tí bàbá fi jẹ ọmọ rẹ̀ ìṣe kékeré èmi ọlọ́run ọba ìṣẹ́gbẹ́ ọlọ́run ní yà sí ní ti sọ nǹkan mi náà ni ní ìṣẹ́fẹ́ bí mo sì fẹ́ sí nu tọ́ba wù ní sí àmọ́ ọ̀rọ̀ ńlá nù bí ẹ bá ọlọ́run tọ́lọ́ anábìgán tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún ó gbà ó ń kó túmọ̀ sallallahu alayhi wa sallam ọlọ́run ni yasin ok yasin sáàlìmá sọ́ra wa ní yasin sáàlìmá sọ́ra wa ní yasin ọ̀wọ̀ yasin kò sí yasin náà méjì kò wá báyìí kò sí ọ̀pọ̀ Yemen ọ̀pọ̀ Pakistan ọ̀pọ̀ ní India ọ̀pọ̀ ní Indonesia ọ̀pọ̀ Malaysia dáadáa yasin pọ̀ dáadáa yọ́wọ́ láwọn àbúmí tàbí ikú nǹkan kan mẹ́rẹ́ ti rí mẹ́rẹ́ náà yasin sáàlì sọmọ wa bẹ́ẹ̀ àlè sọ ìfún ìmọ̀ mọ̀ Malik rahimahullah ta'ala nínú àwọn tó tẹnu mọ́ púpọ̀ nípa ẹgbọ́dọ̀ sọmọ ní yasin kọ̀ wá dákẹ́ lórí yasin ó láti Jibril kan ọlẹ́gbọ́dọ̀ sọmọ ní Jibril Jibril ó kọ́ kẹ́nu ó kọ́ màláìkà tó yasin kọ̀dá kásọmọ ní yasin torí wípé àmàtùmọ̀ ẹ̀ ń tá a bá màtùmọ̀ là sọ wọn àkílọ̀ wá wá débi yàsí tó fi sọmọ ẹ̀yà sí ó kọ́pọ̀ nílẹ̀ tó àmàtùmọ̀ rẹ̀ èyí tẹ́wà ní tùmọ̀ lọ́wọ́ sọmọ yàsí wọ́n dàbí àwọn ará Indonesia nígbà tí àyèmọ̀ kan jọba lọ́dọ̀ tẹ́ má bímọ báyìí àwọn ìlọba ìmáàmù tiwọn tọ̀mùlọ́dọ̀ àwa Yorùbá mi báyìí tẹ́ bá ti bímọ òun kí ọ̀sọ̀mọ̀ ẹ̀ ló wa ìmọ̀mù ni ó sọ mọ́ ẹ̀lú <coughs> kọ rẹ̀ ẹlẹ́kọ̀ọ́kọ̀ wọn ní ká sọ àwọn afáàní àwọn akọ̀wé oríṣiríṣi pé ọkọ̀ tá a máa sọ níjọ mọ́ndé ọ̀tọ̀ ni ọkọ̀ tá a máa sọ níjọ ọmọ tá a bá níjọ mọ́ndé ọkọ̀ bá ìtàlọ́ gbọ́dọ̀ sọ ẹ̀yìn ọ̀ríwé ni ẹ̀rí tí ọ̀rí tí ẹ̀ à ẹ̀ ń bá ti bí mo ti mọ̀ ẹ̀ ń bá bí máa ń jọ jí mọ́ àwọn ọkọ̀ tó gbọ́dọ̀ sọ mọ́ rẹ̀ ni wọ́n wà lísì ẹ̀fọ́ ẹ̀rí wọ́n ń já ṣẹ̀rí àti wọn sílẹ̀ tọ́lọ́ wọn bá ọ̀sọ̀ kalẹ̀ so orúkọ Yasin àwọn ará Indonesia àti abábímọ wọn ni wọn wà sí Kùránì yóò gbé fún bàbá ọmọ pé sí yóò díjú yóò kàn síbi tó bá wẹ̀ wọ́n àbẹ́ kó fi ká kan kọ́sá fi ká kan bí kánú kúránì ibi tí ká rẹ̀ bá bọ́ sí náà ni yóò sọ ọmọ rẹ̀ mo ní tó ọ̀dà mo ní ọ̀yẹ́ ọ̀rẹ́ wa ìyẹn Indonesia àwọn ẹnìkan tó fọwọ́ kan ṣe ìtọ́nù nínú wọn <laughs> ẹgbẹ́ kó sí kò ráyẹ̀ kọ́ wá fọ́ ọlọ́run kú dákọ̀ ṣetán láìmọ̀ iye ìgbà náà lọ́kọ̀ kọ́ wáyé kó tètè kan ṣetán àbí ìbìlíìsì lọ́fọ̀ọ́ kan sọ wá sọmọ ẹni ìbìlíìsì tàbí sí náà iná tàbí kọ́ sọ ẹ̀dá ìyà ẹ̀ àìmọ̀kan gbogbo bí èèyàn bá ṣe ní mọ̀ tó yálà nípa ètò ayé ni ó àbí nípa ẹ̀sìn bẹ́ẹ̀ ló sì gbádùn ètò ẹ̀sìn rẹ tó bẹ́ẹ̀ ló sì gbádùn ètò ayé rẹ tó yóò fi pé ìmọ̀ knowledge yẹn power ni power táwọn olóyìnbó pè wà láàyè òdodo ni power ni báwa yìí bàbá sí nọ́lẹ̀jì ẹ̀sẹ̀ tó ó strong ẹnìkan ni máa darí ẹbí ẹran bàbá ní nọ́lẹ̀jì nípa ayé náà tó ó strong ẹnìkan ni máa kò ní máa kó kò ní máa pín nǹkan tí èsì òdodo lódodo fún ẹ yọọ máa yí ọ dáadáa so a lẹ́tọ̀ láti sọ ma ní yasin torí pa àwọn ìtumọ̀ yasin kánípa àwọn ìtumọ̀ ẹni nísìn apá free láti sọ ọmọ wa ní yasin náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé táwọn onímọ̀ máa ń ṣe nípa orúkọ yìí ọ̀pọ̀ta púpọ̀ láti mọ̀ kọ̀dá ká sọmọ ní yàsí torí bá wọn ká máa sọpá ara orúkọ ànábì ní yàsí wà kìí dẹ̀ síbẹ̀ orúkọ ànábì ò sínú yàsí orúkọ ànábì márùn péré náà sallallahu alaihi wasallam márùn péré náà tálọ́ mọ́ra àwọn ènìyàn wa orúkọ ànábì márùn péré náà òun gan ló rẹkọmẹ́ndì orúkọ rẹ̀ fún wa pé lí hamsatu asma mo lórúkọ márùn mo ní orúkọ márùn ọ̀yà tani ọ̀sán akọ̀kọ̀ fún ọ̀yà ana ahmad محمد ها ماهي مصطفى هيرينكا هيرينكا kusimuza wala rubana mao nani haya haya mongo انا محمد وانا احمد وانا ماهي وانا حاشر وانا عاقب ما هنا ماهي عاشر إيه، اذا عاشر حاشر حاشر اليك ونان عاقب عاقب orúkọ ànábì mara gbogbo yòókù ní ẹgbẹ́ mustapha mujitaba ànábì wa mujitaba ànábì wa mustapha kò sínú orúkọ ànábì sallallahu alaihi wasallam ìròyìn lásán lọ́ta kan fi kan pààyàn lásán náà orúkọ márùn-ún tánà ìbí nù sallallahu alaihi wasallam wọ́n ka orúkọ ànábì nípa àmì kàdé bí 400 àmì wà ní nàbí sallallahu alaihi wasallam wọ́n ni 1000 orúkọ ànábì sallallahu alaihi kódà àwọn orúkọ tí wọ́n dárúkọ mẹ́mẹ́ tó yẹ pé orúkọ bí ìdìkéde ni munz àti munzi àti muzman ẹ bá bẹ̀nu àwọn ẹ̀mbàkadà láyé khairat yọ ba oríṣiríṣi orúkọ náà dáná dánbẹ̀ tí wọ́n sọ ànábì wa muhammad sallallahu alaihi wasallam sí òtẹ́lẹ̀ bẹ́ẹ̀ ó rí miskalit miskalit orúkọ kan mẹ́lẹ̀ miskalit wọ́n sáré bí kí ni tó mẹ́lẹ̀ náà sọ orúkọ ànábì gbogbo yòókù ni èyí tó bá sí dédé ìtumọ̀ ìròyìn ìgbésí ayé rẹ̀ náà lágbà wọlé èyí tó bá sí dédé rẹ̀ àní gbà ápù kì í sí ìròyìn ànábì kan sallallahu alaihi wasallam so nípa báyìí orúkọ ànábì Yasin kì í sorúkọ ànábì wọn ànábì ànábì Yasin ànábì Tọ́hí abẹ́yìnbọn ànábì sí Tọ́ha kò sí nínú orúkọ ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni yasin kò sí nínú orúkọ ànábì wa sallallahu alaihi wasallam báwo ló sì wá máa sọmọ rẹ ní ìtọ́ ọmọ tó mọ́ ẹ ẹ̀dá kan sọ bá làkà ìmọ̀ bí kí sẹ́ǹsì gan ká má ti sọ̀rọ̀ ẹ̀sìn ní ti gbogbo ayé ọmọ tó máa kọ́ wá sọmọ rẹ bẹ́ẹ̀ ọmọ tó máa tọ́ ń balẹ̀ bóyá bóyá tó máa ń tí àmọ́ tó máa rẹ̀ bóyá ọ̀rọ̀ ọbẹ̀ ìtumọ̀ rẹ̀ lọ́jọ́ ìtumọ̀ tí ó jẹ́ ní wọ́ọ̀dì ní èèyàn láìkì nínú ẹni náà náà rúpọ̀ náà sọ láìkì àláìkì bẹ́ẹ̀ náà ni jahannama sọ láìkì jahannama àláìkì torí pa àmàtúmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni yasin náà àmàtúmọ̀ rẹ̀ àìmọ́mọ̀túmọ̀ rẹ̀ yìí àmọ́ títúmọ̀ rẹ̀ ọjà sí ìdínú tàbí ti sọ ní yasin bóòlù wọn ti wá sí tó ọgbà fọlọ́wọ́n bá náà ṣùgbọ́n wá àlàjẹ́ kankan tó wà àdùn tó wà fi pọ́pùlà kọ́ wọn jẹ́ yàrá sí nínú pépà rẹ̀ ní dọ́kúmẹ̀ntì ẹ̀ kò sí láì fún ṣùgbọ́n o lè yí padà bí àwọn ọmọ ìyá wa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọkọ̀ àbí àwọn ọmọ kọ̀ọ̀kan náà ti jẹ́ pé orúkọ wọn jẹ́ àwọn bàbá wọn sọ wọn ní Abdulrasheed àwọn bàbá wọn sọ wọn ní Abdulrasheed tàbọ́sọ wọn ní Abdulbaki tàbọ́sọ wọn ní Abdul kẹtọ́ni Abdul àwọn orúkọ Abdul sọ́bù ẹ̀ bí àwọn orúkọ yìí tí òun ní nǹkan sì ti wá padà wà mọ̀ pé kò sí nínú orúkọ ọlọ́run ọba tí ó sì ọ́kẹ̀ pé ábùdú mẹ́kún ń jẹ́ ábùdú Rashid tí bàbá rẹ̀ sọ bẹ́ẹ̀ ó pè mí ìjẹ́ jẹ́ Rashid lásán ìwọ́n tó ń jẹ́ ábùdú Baqi tí bàbá rẹ̀ sọ bẹ́ẹ̀ inú ọmọ kéékèèké sọ fáwọn èèyàn pé ní òun ìjẹ́ ábùdú kí ni ilé ẹ̀kẹta bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ló ti sì gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ náà làwọn orúkọ mìíràn náà tí èsì ń tọ́jẹ máa ábùdó lápẹjúwe wọ́n lè sọ̀rọ̀ ní bọ́yá mọ̀tọ́lẹ̀ ábùdó mọ̀tọ́lẹ̀ bí àwọn orúkọ mìíràn wà tẹ́lẹ̀ pé ìtumọ̀ rẹ̀ ọ̀tẹ̀ bí wọ́n sọ̀rọ̀ ní Tìjàní ẹ̀mí ọmọ orúkọ tí èèyàn sọ káàkiri ojú dúdú bíbá ìpọ̀ wọ́n sọ gbogbo àwọn Tìjàní Rùfáì gbogbo àwọn eléyìn ìṣòro kọ náà tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ nínú document tọba wá dáyé tọba di pé ọba dáwòjú àwọn ènìyàn kó fún ẹ lórúkọ mi bóyá kọ́ máa pẹ́ra rẹ ní alajẹ Yorùbá bóyá Adémọ́lá Àyìndé hmm, Àkànmú èyí tó sábà pé ẹkọ̀ mú túmọ̀ tí ó sì dá so tọba dínú document kọ́ máa jẹ́ kínní bẹ́ẹ̀ wọ́n sọ ẹ̀ ní mú ìlì kí ni tí wọ́n mú ìlì kí é sorúkọ mọ́ ìlì Shamsuddin kìí sorúkọ àbí wọ́n sọ yàn ní Kọmọrùdín kìí sorúkọ Nùrùdín kìí sorúkọ gbogbo àwọn nǹkan àwọn èèyàn pé ẹ̀wọ́ tó ń Tajuddin kìí sorúkọ Sharafudin kìí sorúkọ gbogbo àwọn nǹkan àwọn èèyàn ẹ̀mẹ́tẹ̀ káwọ̀ fọ́ọ̀lù náà mọ̀ àwọn tó ti sáájú ní ẹjá mọ̀ pé bí wọ́n ṣe rìn tí wọ́n nìyẹn kò yẹ káwọ̀ tó wá inú gbó bẹ́ẹ̀ bí wọ́n ṣe rìn àtúnlẹ̀ tuntun bímọ lọ́wọ́ ní ìsinmi ẹni gbogbo táwọn wíìn ẹlòmíì ní ó kọ ọmọ orí kìíní kan nínú àrùkúrá wọ́n ni fatiha ló wọ́n sọ obìnrin obìnrin wọ́n sọ ní fatiha tó ó tiẹ̀ nítumọ̀ díẹ̀ ibi fatiha pé ẹni tí ń sí nǹkan ok ṣùgbọ́n kìí sí tọ́gbàlẹ̀ lónìí pẹ̀lú fatiha àyà súra kùránì lómi ok wọ́n sọ ọba kọ́ra láti ọba ya tó fatiha tó mú ẹ bọ̀ sí yàásí náà padà ọ masad àbí masad ọsọ mi masad màá hàn án èwo tó yọ́ sọmọ rẹ̀ ní ìkìláàsì gbogbo àwọn kan wọ̀nyí orúkọ abọ́dọ̀ mọ̀ ní tẹ́ dáadáa torí pé ọmọ yìí ni ànábì wa sallallahu alaihi wasallam pé ẹgbẹ́ àdéhìí yẹn àdéhìí yẹn lé àìsàn lára díẹ̀ ó ní ẹtura ìwò láti máa hásínú àsìmá àkọ́ àdéhìí yẹn lẹ́sìn láìsàn lára díẹ̀ o mọ̀ lọ́lọ́dọ̀ àwọn pàkà wọ́n ní ẹ jẹ́ ọmọ dáa ìyẹn ronú ni ó bí ma ọmọ yìí oṣù mẹ́sàn tó máa ń lónú yẹ wọ́n ní ọmọ ìwà láti wọ́ bàbá sí ọwọ́ adáyé tán wà ní ẹsásọ́lọ́kọ̀ kankan ọmọ yìí ah, tọ́lọ̀ sí fún ẹ wàhálà tó sí ń kọ́ wọ́n orúkọ tó dára sọmọ ẹ orúkọ tó dára jù anábìlẹ̀ náà sì ti pọ́n wọn kàtíkọ́ráìsì ẹ̀ wa ó abdullah wa abdulrahman abdullah abdulrahman àwọn méjèèjì lórúkọ tó lọ́wọ́ lẹ́yìn wá gbà náà wọ́n àmà tó yòókù lọ abdulrahim abdul kini kan abdul kini kan iye abdul tó ní ọ̀sán ìbímọ 50 ó sì bímọ 50 ní orúkọ ọlọ́run kọjá 50 sọ gbogbo ẹni abdul abdul abdul lọ ọlọ́jọ́ra kọlẹ́jọ́ra bọ́bá abdul mẹ́ni wá sọ̀kalẹ̀ síbi orúkọ àwọn orúkọ àwọn anábì ọlọ́run obìnrin sì pọ̀tọ̀ ìwò láwọn ní tá àmà kéré o àwọn ẹgbẹ̀rún tá àmà ọkọ̀ wọn kéré òtò nǹkan mẹ́rọ wọ́n tá àti nǹkan kan tá a rí àti inú hadithi o àti inú kòránì bóyá ló tààtì kankan péré náà tààtì kankan tààtì something láàrin ok inú tààtì kìíní náà a tààtì ti wà lẹ́fọ̀ ẹ̀ kò sì sínú sẹ̀rí àìsílámù pé ó kọ́ tí ẹ̀gbọ́n bá sọ àbúrò lè ṣege kò lè sọ ẹnìkan kan sọ fánù sẹ̀rí àbá nítorí dáwọ̀ aláàrẹ láwùjọ ní ẹ̀ka tí wọ́n ní à kìíní ti sọ wọn ó wá sọ táǹsọ̀ bẹ́ẹ̀ fọ́ ẹgbẹ́ wọn lókè no nínú ilé kan náà ẹgbẹ́ àtàbúrò lè sọ̀rọ̀ kọ̀rọ̀ kódà ń tọ́ da ìfẹ́ ni tó tọ́ bá wá kọ́ mẹ́rin tó sọ̀kalẹ̀ bọ́ sọ́dọ̀ àwọn sàhábí ànábì wọ́n ti ọba wọ́n kọjá 100,000 láwọn sàhábí ànábì òkè tàbí ọmọ 100 100,000 tó wá wó gbogbo wọn ló sì lẹ́tà àti sọ̀rọ̀ kan kí la wá ń yà káàkiri sáà máa yà sí pé kọ́ tó ní ìtumọ̀ sọ nípa báyìí a lẹ́tọ̀ láti máa sọ yàsín torí pé àmàtúmọ̀ rẹ̀ ẹni tó sọ ọ̀rọ̀ kò túmọ̀ ẹ̀ fún wa ẹni tá a sì sọ kalẹ̀ fún náà kò túmọ̀ rẹ̀ fún wa kí ọlọ́run bá sọ. ọlọ́run bá ní Yasin àyà yìí ìbẹ̀rẹ̀ sóra yìí ọbẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú gbólóhùn tí í ṣe lẹ́tà méjì tá a papọ̀ ṣùgbọ́n ọkọjá lẹ́tà méjì ní kíkà kíkọ́ ọ̀lẹ̀ rẹ̀ méjì ni ṣùgbọ́n pípé rẹ̀ yẹn ní òtò méjìlá bá mẹ́fà ní alákọ̀ọ́kọ́ àbí àti mẹ́fà ní ẹlẹ́ẹ̀kejì ọjọ́ mélòó bá kún débi méjìlá ọ̀yà ẹjẹ́ ká fà bí wọ́n ṣe fà kí n bọ̀. ẹ̀rọ òkú tó bá pọ̀ tó yá àti sin yá àti sin náà nígbà tó kọ èé kalẹ̀ tó afẹ́kọ èé ó tún wá tún wá tún èé kọ ní lábáwá fi àtọ̀ sí òyìnbó náà ok bí bí nínú òyìnbó ní sí afẹ́kọ bí kalẹ̀ lọ́rọ̀ kó láti kọ bí ẹ̀dá kó láti fẹ́ kọ sọ́wà tíjà dà láàrin ọ̀yà tíjà rẹ̀ ọ̀yà bí a tún fẹ́ kọ bí lóyún bó láti kọ yàtọ̀ sí kákọ lẹ́tẹ̀ sọ́wà kò sí wà bó sínú kéwù alif bá ó tún ní bá sí kọta bá kọ kalẹ̀ kìí ṣe bá nìkan lọ́kọ mọ́ alif ní ìsìn ọkọ alif lam àbí fa bá táàù sáàù jíìmù háàù ha ha òun bẹ́ẹ̀ ni yáà síìnì sí ìnà hálà fún mẹ́ta lọ́wọ́ rẹ̀ sí ìnà ọlọ́wọ́ bá ní yáà sí ìnà mo ti sọ̀rọ̀ báyìí fún yín kí ni mo wá fẹ́ sọ fún yín tẹ́ ẹ̀mọ̀ tí mo rẹ̀ yí kẹ́ lè bá mọ́ pé ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ kọjá bẹ́ẹ̀ kí ni nǹkan náà ọlọ́wọ́ bá ní mo fẹ́ búra ní tí ó sì tóbi náà mo fẹ́ fi búra fún yín wal Qur'anil Hakim والقرآن الحكيم mo fi àlùkùránì mo fi ń búra fún yín ṣùgbọ́n kùránì tí mo fi ń búra fún yín kìí ṣe kùránì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kùránì kùránì والقرآن الحكيم والقرآن الحكيم mo fi kùránì búra wáyé wáwọ̀ gbogbo ọba ti rí wáwọ̀ kọ́sán gbólóhùn tó bá tẹ̀lé lẹ́yìn ìyẹn wọn máa gbà kásìrọ̀ àwọn kan táà fi máa búra bíi mẹ́ta náà wá tá bá wọn kò wáwọ̀ kọ́sán táwọ̀ kọ́sán àti báwọ̀ alùkọ́sán fáwọn ọmọ ilé ẹ̀kọ́ ti sì máa àtẹlómìnà tó wá láti bọ̀ mí wáwọ̀ kọ́sán táwọ̀ kọ́sán àti báwọ̀ alùkọ́sán wọn máa fi búra ó pé wáwọ̀ ìtọ́gbajúmọ̀ jùlọ mẹ́tẹ̀ẹ̀ta náà ni wà wallahi owó ẹbá tí wọ́n rí mẹ́tẹ̀ẹ̀ta yìí orúkọ tí ó tẹ̀lé lẹ́yìn yóò gbà kẹsọ̀rọ̀ yóò jábù wọ́n fún ti wọ́n jára rẹ̀ wọ́n wọ́n lẹ̀ bá wọn fi jára náà ní kíyàn wọ́n nǹkan àwọn ìsàlẹ̀ náà bẹ́nàdẹ̀ta bẹ́nàdẹ̀ta àwọn ìyàtọ̀ bẹ láàrin mẹ́tẹ̀ẹ̀ta lọ́dọ̀ àwọn tí a máa sálàyé harfu ṣùgbọ́n nínú ta ta ó yàtọ̀ sí wá wáwò tọ́sàmìntì ẹ̀ ó lè lò fún gbogbo orúkọ ọlọ́wọ́ ó lè pé wallah ó wal karim ọgbùrànà ọgbùrànà ni ṣùgbọ́n ó rí gbogbo orúkọ ọlọ́run ọba ló lè bà lọ wá òun tí tó bá wá kó bí wá wá bọ́ sí bí ta ta ta ò lè pásá orúkọ ọlọ́run nìkan tí sí lafzul jalala nìkan là máa fi búra pẹ̀lú ààrẹ pé talaziz ò lè pọ̀ tallah tallah nìkan lọ́mọ àwọn ibi ta tallah sàgbọ́ yí dáadáa ẹni kò ní agbọ́gbá pé talaziz talabib àwọn talkerim òbúra wọn ọgbọ́ èyí tí wọ́n máa lò ní orúkọ ọlọ́wọ́n bá ti ṣe lábúrò jàdáàlá o ní a máa fi dáadáa ọ wá kó bá okù bá ń tiẹ̀ ó pé bílá gbogbo àwọn ọkọ yìí àwa fi búra pẹ̀lú dọ̀máyẹ̀rù náà àlè fi búra pẹ̀lú dọ̀máyẹ̀rù so nípa báyìí ọlọ́wọ́n bá sọ pé mo fi àlùkọ́ra ní búra níta àwọn bá fi búra ọlọ́wọ́n bá nìkan ṣùgbọ́n ọlọ́wọ́n bá àwọn ẹ̀dẹ́ ènìyàn àgbọ̀dọ̀ fi kankan búra ọlọ́wọ́n bá ṣùgbọ́n ọlọ́wọ́n bá fúnra rẹ̀ ó lè fi dọ́bà lù búra dọ́bà wò lè fi rẹ̀ búra ó bá sì wò lè fi ẹ̀dà tó dá ó lè fi búra ẹ̀gbọ́ yìí báyìí ní pé àwọn ènìyàn a lẹ́tọ̀ láti fi kankan mi búra àyàfi Allah subhanahu wa ta'ala a mọ̀ pé wallah tàbí ìròyìn ọlọ́wọ́ ọba wa rahmat wa fabi izzatillah fabi izzatik la ughwiyannahum ajma'in isu gan ma tawhid shaitan gan wọn segin ọmọ tawhid ọkàn sí àbá lásán wastakbar ní pé ọmọ jẹ́ pẹ̀ntawhid ẹni pé kò fi nǹkan mi búra fọlọ́ ọmọ ní fabi izzatik ìwọ ọlọ́wọ́ bá mú fi ròyìn rẹ àti gbígbọ́ngbọ́n rẹ mú fi búra lọ́wọ́ yẹn fún àjìmáyìn máa sọ wọ́n tàn yẹn ní pé ṣètọ́nù kan mọ̀wáhìdù ní láàrin ọgbà kò sí mọ̀wáhìdù ṣùgbọ́n gbàgbọ́ yẹ tawhid kò ṣe ṣírk láàrin ṣùgbọ́n àwọn ẹ̀dẹ́ ènìyàn àti wá sẹ́bọ́ lọ́wọ́ ẹ̀kí kan ní kéṣe kò sí ní tàbí búra fọ́lọ́wọ́ bá wọn ẹlòmíràn fi lu ilẹ̀ ilẹ̀ ilẹ̀ tó ń tẹ̀lé ilẹ̀ ilẹ̀ ló ń tẹ̀lé yóò tó máa fẹsẹ̀ ilẹ̀ arígbó àbí arọ́kọ́ òun fi búra yí pé màá wá lára ilẹ̀ òní rẹ́kọ́ yẹrí ẹ̀yìn àgbẹ̀ àgbẹ̀dà tó yẹ ọkọ̀ yẹrí bàtà ìkọ́kọ́ sílẹ̀ ẹ̀kùn kùkù dára kódà àwọn tẹ́ máa ń pláwò lẹ́yìn àwọn ní katapila ẹ̀ yẹrí kọ yẹrí ẹlòmí ò fi bàbá ẹ̀ búra ò fi ìlú ẹ̀ èmi ò fi ẹnkan kan búra gbogbo nǹkan ìyá lẹ́sẹ̀rẹ́ ọlọ́wọ́n ọba nìkan ló lè fi tọ́ba wọ búra ọlọ́wọ́n ọba ó fi àlùkùránì búra ó fọ̀sán búra ó fòru búra ó fòrùn búra ó fòṣùpá búra kódà ó fi nǹkan oríṣiríṣi ó fi búra fún wa ó náà lọ́lẹ́tọ̀ àti ṣeré ṣùgbọ́n àwọn ènìyàn ẹnikẹ́ni tó bá fi nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́wọ́n ọba ẹlẹ́bọ̀ ni ẹnikẹ́ni tó bá ti fi nǹkan mi búra ẹ̀tọ́ sí ọlọ́run ọba olúwa rẹ̀ ó ti di ẹlẹ́bọ̀ kódà ọ̀gbọ́dọ̀ fi kàábà búra tàbá àwọn mùsùlùmí ń bẹ́ ń gbòrò nísìn tàbí àwọn fọlọ́run fi kàábà búra mo fa anabi búra anabi bò tá ní jẹ́ anabi mi búra kò tí ẹ kò tó kọ ikú anabi ọ̀lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam ọmọ ayọ̀ ká gbé anabi sí ayé àbúrò mi kọjá ayé rẹ̀ ẹlẹ́mi ọ̀gbẹ́ mo fi kàábà búra mo fi sọ̀fà búra ẹlẹ́mi ọ̀gbẹ́ yàá sí ń gbọ́ ayé gbọ́ tó o ti mọ̀ tó mọ̀ yàásí ló fi gbọ́ tó fi lè sọ fún apé ń gbọ́ ọ̀kọ́ mọ̀ tó mọ̀ yàásí lọ́kọ́ sọ pé yàásí ń gbọ́ so ẹni mẹ́kọ́ wà láyàásí wà láyàásí so àìlẹ́tọ̀ gbogbo àwọn kan ọlọ́run ọba lè fi tọ́ba gbogbo ọlọ́run níwájú Kùránì hakim ọlọ́run ní mo fi Al-Kùránì alápọ̀lé Al-Karim Al-Hakim Al-Kùránì ọgbọ́n àtòyí lókúnú ẹ̀ kẹ́kẹ́kẹ́ náà mo bí Al-Kùránì sí wáyé jẹ́ hakim ní a máa gbọ́ tọ́ba dọ́dẹ́ mẹ́jọ insha Allah ọlọ́run ọba sọ pé wal Qur'anil Hakim wal Qur'anil Hakim mo quran mo fi búra quran mo fi búra yìí hakim ni hakim ni hakim ni tiwa hakimu ni gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ àdì kùránì náà yóò jùgún lára hikimana ní lámà gbọ́ ẹnìkan tí bá ń gbé àdì kùránì kiri tí bá ń ṣe pàlàmàràmàrà káàkiri kò gbọ́ kùránì yìí tó bá gbọ́ alìkùránì dáadáa yóò fún ọ ní hikima oríṣiríṣi yóò fún ọ ní hikima tó fi sáyé kọ́pìlà rẹ̀ bí fún ọ̀yẹn ni pé ọkọ̀ tẹ̀ ti ní hikima tó fi ṣẹ̀ṣì yóò fún ọ ní hikima tó fi báyàwó ẹ pé yóò fún ọ ní hikima tó fi bá aláṣẹ ẹ̀lú pé yóò fún ọ ní hikima tó fi bá wọn aláìní pé yóò fún insha Allah ta'ala tó bá dọjọ́ mẹ́jọ ọlọ́run bá yọ sọ̀rọ̀ ìgbàlá alaikum wa rahmatullahi wa barakatuh. alaikum salam wa rahmatullahi wa barakatuh. sórọ́tù àdísì tó wà lórí kí ìlànà sórọ́tù ká ní gbogbo ọjọ́ jimá wọ́n ní àdísì yẹn kò lẹ́sẹ̀ lẹ́ gbogbo ní oṣù jẹ́ lọ́rọ̀ ọ̀rọ̀ sórọ́tù ká àdísì yẹn ọ̀rọ̀ wà ń bẹ̀ ní kí ti gbé rákọ̀ lẹ́sẹ̀ lẹ́ ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ fara wọn ni pé a lè ká máa torí pé àdísì asọ́fún alẹ́ kan pé àdísì oríṣi méjì ni dọ́ọ̀f ẹ̀rọ ní hadithi kan wà tọ́rí ipò ẹwà dọ́ ayé fún bí kan tẹ́wà torí méjì ní dọ́ọ̀ fún bí kan tàbí tó yẹ pé ó ní aṣílù kan tó a máa ń pè àfi ṣiṣẹ́ kì í ṣe hadith dọ́ ayé fún hatiman hadith dọ́ alẹ́ lónìí so ẹ̀ka sọ́lá tó ká fi yẹ wọn ìjọba lẹ́sẹ̀ fi lẹ́yìn láti ìjọba lọ́jọ́ jùmọ̀ ẹ̀ máa kí sọ́lá tó ká àwọn brothers kan bẹ́ ń gbòòrò àwọn ọmọ gan náà ká pè àwọn mí nù ọmọ àwọn bẹ́ẹ̀ ni wọ́n tẹ́ bí ọmọ ni wọ́n so uh, madhabu àbí tarjih àti tasihih àbí tad'if fún afá kasoso ní àwọn olùkàkí problem ni wọn fẹ́ gba ìmọ̀ ẹlòmí wọ́n lọ bí afá àbáyé ó ní hadith yẹn wà tó àyè ọparí ni etí rẹ̀ ti di ní táà sí ń pè wà fún pé ká má sí náà tó ń padà fọ́ọ̀lù sí ni àfẹ́ ká sì tẹ̀kílẹ̀d jẹ́ pé afá kan lásán lọ́mọ tẹ̀lé sáásáásá pé afá yìí ni ah, no bọ́ bá sì gbọ́ tí àwọn àfáà bá jiyàn sí nǹkan tó sì mọ̀ páwọn tó tó jiyàn sí ni especially tó bá ráwọn tó tó ju ẹni tó ń sọ̀rọ̀ ẹ lọ tí wọ́n ṣáájú ẹ̀ tí wọ́n mọ̀ jù lọ tí wọ́n bá accept tí wọ́n gbarú àdís bẹ́ẹ̀ wọlé tí wọ́n gbà wọlé ọkàn máa wò gbé wẹ́ tábára wọn tí ọba kà á ní ilé máa wọn mọ̀kẹ́ni kan wá padì lẹ́fún pé bídí àyìn kan ká sọ́tò lọ́jọ́ jùmọ̀ àdá mùsùkìlà ọ̀la ìjáhàlú lè mẹ́kà sí àbíkágbìyàn lè hekima sí gbogbo àwọn èsì tó jẹ́ sí pé ẹ̀ńtẹ́sì fẹ́ máa pé ọ̀rọ̀ rẹ̀ lásán ẹ̀fẹ́ máa fọ́lọ̀ ilé kan náà tó bá yẹ pé bẹ́ẹ̀ ń ba látẹ́lẹ̀ ẹ̀ bá gùn sí ti bá ń bẹ ti sìn ní àwọn àdísù mi wà tó sọ pé tó sì wà tọ̀ yẹn fún padà àwọn àdísù mi wà tó sọ pé fún àwọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí tí ọgbà wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti pàtàrọ̀ já padà pé a ah, kò ti dá padà àwọn àdísù mi wà tó sọ pé ọ̀dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó padà sọ pé kọ̀ dá mọ́ so nípa báyìí ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọ̀dọ́ kan mẹ́kúrú wáyé tẹ́ pé ó lè mọ́ sí ń wò dáadáa tó bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n hàn láwọn àgbẹ̀ kan láàmú pàdé wọn mọ́ wọn béèrè questions báyìí tí wọ́n bomi sí wọn lára bẹ́ẹ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tí ń sọ̀pọ̀lọpọ̀ mí inú wọn ni pé bóyá èyí tó ríkà bóyá translation kankan ní ríkà wọ́n kàn sáka ó sì rí pé wọ́n ní hadith raif ọparí ìdí ọmọ ọ̀rọ̀ kiri náà gbogbo bí tó bá ti rásọ̀ kalẹ̀ sí tó bá ti dé masalasi báyìí ah, ẹ̀yìn kan sọ́tò káfí bídí àlẹ́ ń ṣe wọ́n ní ah, ọmọdé náà máa kàn ní ọgbẹ̀ hadith ọwọ́ àbọ̀ àyífù gbogbo tí ó bá máa ń parẹ̀ náà yóò túra ká mẹ́gbẹ̀ ìfẹ́ ṣe torí pa báyìí ìdẹ́ ká sọ̀rọ̀ dáhùn Ìyọ̀lá kí ó bá san àwọn ọ̀dọ́ tó wà ní ẹ̀sán lórí tó bá kí àlùjẹ́ náà fi dá ṣíṣe ìgbàjẹ́ wọn question ni ṣé àìsí tó wà pé kí ẹ̀rọ ayọ̀ ara